الصلاة والسلام الإسلام الأسلام الأمران الأسلام الدائمان متلازمان على المغرب رحمة للأمان محمد سيدي ونبي آدم وحسان وعلى آله الطيبين الطيبين وصحابته الأمين وعلينا وعلى من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد الحمد لله الذي رد علينا أرواحنا وأنفعنا في الإسلام وقلل لنا من ذكره قال المصنف حفظه الله حفظ اوليائه واهل السنه والجماعه لا يسجدون لاحد من اهل الفتنه بجنه ولا نار دائما من إلا من جزم له رسول الله صلى الله عليه وعلى آله وسلم ولكن يوجهون أمرهم إلى الله ويرجون للمحسن ويخافون على المسلمين ويعتقدون بأن الجنة لا تجد لأحد وإن كان عمله حسنا إلا أن يتغمد الله في كتابه برحمته عز وجل قال الله تعالى ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم أحد ما زكى منكم أحد أبدا ولكن الله يهدي من يشاء والله سميع عليم وقال النبي صلى الله عليه وعلى آله وسلم ما من أحد يدخله عمله وقيل ولا أنت يا رسول الله قال ولا أنا إلا أن يتغمدني الله إلا أن يتغمدني ربي برحمته فالحديث بما رواه جماعة الإمام رواه الإمام رواه الأمثيل وعلى الشراب في وسيلة في الغنوة

ṣùgbọ́n wọn pẹ̀lú àwọn ẹ̀gbẹ́ gbogbo àjọba yìí àbẹ̀wọ́n ìdí wọn fẹ́ pẹ̀lú àánú rẹ̀ ọmọ ìgbà ìpàdé ti mọ̀ rẹ̀ mẹ́jẹ́ bí ìdí wọn yàtọ̀ àkọ́kọ́ wọn lẹ́yìn tá a ti fẹ́ ń dá èyí ní ọjọ́ òṣèlú ní ọjọ́ ìbáṣà ọlọ́dà tó ń débẹ̀ fún wọn ẹ̀ẹ́dẹ́gbẹ́ àti ìfẹ̀yẹ̀ lónìí ìrẹ́gbẹ́dà púpọ̀ ká kó fún ọ̀pọ̀ ìyàwó Ìfí ọ̀pọ̀ ohun náà ọlọ́dá ọdún lè ṣẹlẹ̀ rẹ̀. Bí ẹ̀bá gbọ́ wọn kọ́ ìlú ọdún máa ṣe àwọn ọmọ rẹ̀. Ẹgbẹ́ ìlú àti ilé ẹ̀mọ̀ ọlọ́ọ̀kọ́ ìlú ọlọ́ọ̀kọ́ bá ti lára ẹgbẹ́ ọkọ̀ tó ti wá sí ìlú ìgbẹ̀mí tẹ́lẹ̀. Àbẹ̀rẹ̀ ìlú náà wọ́n rẹ̀ láwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ẹbí ìjọ́bi àwọn ìjọ́ máa tí ó lórí ti ṣàpọ̀ orí ìpínlẹ̀ tó ṣàpọ̀ bọ́wà sí láì máa bọ́wà sí wọn wọ́n pẹ́lá nígbà tó ń bí ọjọ́ àpapọ̀ ẹ̀lẹ́sẹ̀ láàrin ní àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n tọ́lọ́ padà sí inú wá tó ń padà ní sí ìgbà tó parí torí wọn gbà tí ó jẹ́ ilé ọlọ́dún ti ṣàpọ̀ àwọn ọ̀rẹ́

ìbáfẹ́ sàtọ́ àdáadá ìwà nínú ìṣẹ̀lẹ̀ ní ẹ̀sì ìgbàgbé ní àwọn sàtọ́ àti ìgbéyìí rẹ̀ ní àwọn sàtọ́ àwọn tí a jẹ́ ọ̀sẹ̀. Ìwà nínú ìṣẹ̀lẹ̀ wà á yí gbogbo ẹni bá gbàgbọ́ ìgbé ọkọ̀ fún sáńtẹ́ẹ̀rì rẹ̀ lọ́nà ìdìbò àti ìṣẹ̀lẹ̀ ìgbọ́lé ni. Ẹlòmíràn ní ẹni tí ìgbà tí ó kọ́ ìdáhùn ẹ̀sìn ìfọwọ́ ìṣèlú ìlú èyí ń lo ogun ẹ̀mí dáhùn ìdókò rẹ̀ gan-an ni wá ní sáà ẹ̀dá ní sí ìgbóná tẹ̀lé dáhùn tẹ̀lé ẹ̀hàn ìfẹ́ àwọn ọlọ́pàá láti ẹ̀kí àdúgbò àtàkùn wọn ti ṣe ìgbà ìgbésí ní ìdí ìlọ́wọ́ wọn kọ̀ọ̀lá ní ìsìn. عندما فضحتم اللهم اغفر للمسلمين الأحياء منهم والأموات يمشي استغفار في التنبيه بالجنة اللهم انهم شجاع المسلم أتعرفت إليه وهما اللهم اغفر لي أيوة كمان بالجنة ọlọ́run tó ní gbogbo mùsùlùmí àwọn ti kú àtàlásán ń bẹ láyè láyé láyè ní àtúnwò ọmọ ìgbà ìpínlẹ̀ ọlọ́run ayé àtúnwò lọ́wọ́ ìlú ayé láyé ìpínlẹ̀ ọmọ ọmọ ìgbàgbọ́ àtẹ́lẹ̀ ní mùsùlùmí ìṣe ní àmì àníjà ní orílẹ̀ àmì àníjà ní sáwọn Tó gbogbo ayé tó ń gbà dáhùn pẹ̀lú ìgbẹ́lẹ́ ìlú òun ń gbà wọ́n Ìjọba máa ní lọ́pọ̀ ọgbà gbogbo ẹnu ní ìṣòro nínú ara rẹ̀ nígbà náà ọlọ́pọ̀ ọmọ ìṣẹ̀lẹ̀ ní púpọ̀. Mẹ́rẹ́ ní ìgbólówó, ẹni tó ń gbólówó ní wọ́n tó fi àwọn ìgbẹ́ súnmọ́ ọ̀rọ̀ ẹni nígbà ọmọ ìyá tẹ́lá lórí yóò kúrò ìgbà tí ọlọ́run ọmọ ọdún ilé náà ń jẹ́ ẹ̀rẹ́ ìjẹ̀jẹ̀ tàbí ìwọ̀n olóòrùn jẹ́ ẹ̀rẹ́ obìnrin bí mẹ́rin àwọn kẹ́rin tẹ̀lẹ̀ ní ìwọ̀n قل وعلى القرآن وينكرون على أنفسهم ولو كانوا من قبل. يا رب يا رب إذا نسأل الله مشروع إلى إبراهيم Interesse de Pessoa, eu não tenho instituto de uma pessoa de Pessoa, como se começa o crime para alguma geral. Eu devo falar na verdade, ele, ele não tinha, ele não ouviu, ele não tinha uma pessoa de Pessoa. Ele não estava falando, ele não tinha uma pessoa de Pessoa, ele não tinha uma pessoa de Pessoa ìyẹn àwọn ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ ìgbà ní tó ìdí lọ́wọ́ tó ìdí ìgbà ẹ̀rí dáwọ́ ìdí ọ̀sẹ̀ sí ìwọ́n ti ìgbésẹ̀ ó sì fi ìgbésẹ̀ lórí. Láwọn ọ̀gá ìgbésẹ̀ náà sọ̀rọ̀ ẹ̀gbọ́n ìgbọ́gbé ẹni ẹ̀dọ́gbẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ alára tó ń pọ̀ ẹ̀ náà máa di kí ìgbà lẹ́yìn àlọ́ wípé ẹ̀rọ àti kí ọlọ́run fẹ́ iná ọlọ́run fẹ́ iná wọn ẹ̀sẹ̀ sàbí ẹ̀rọ ìgbésẹ̀ ìgbà ẹ̀sìn ọmọ ọdún tó ń gbé ìgbésẹ̀ lọ lọ́tọ̀ wọn nìkan لا تستطيعون إرادة من مواقف الله المؤمن إذا أردت هذا ثم إنسان باطل كذا إذن ما فعلت أنتم عندي الذين والله يوم التوفيق ولا يوم الذين يوم الذين يوم التوفيق ما ضربت منهم ما بعد يوم التوفيق orílẹ̀ ọlọ́run ọba ọlọ́run tó ti àwọn àti ọ̀bẹ owó wọn àti àwọn ọmọ ti فنسمع الجماعة كلام رسول الجماعة لا يسلمون لأحد من أهل القبلة في جنة ولا نار وهذه الكتب الكرام وكتب الرمانية عن سبيل الله قال في كتب الكتب وبعدين وما الجنة وكل ما يمشي في جنة gbogbo wọ́n ìgbẹ́ ẹwà ìgbẹ́lẹ̀ ẹ̀lọ́wọ́ láti gbogbo ẹ̀. ìjọba ní ìjọba sí láti máa ń sọ̀rọ̀ rẹ̀ àbí ìjọba ti ń sọ̀rọ̀ rẹ̀ ẹni ọwà tí wọ́n àti dáadáa èyí máa bẹ lọ́wọ́ ìgbẹ́lẹ̀ kó máa fẹ́ náà wọ̀ àyàfẹ́ sí ọlọ́ọ̀bá aláṣọ àwọn ìtàyà tó bá tó kí ó wà ìgbẹ́lẹ̀ àwọn ìgbẹ́lẹ̀ ìdí wọn lọ ń gbé tí wọ́n gbọ́rọ̀ ọ̀gbọ́n lọ. Àwọn ọ̀dọ́gbà yẹ̀rùbú nà lè mọ́ sí ẹgbẹ́ tí mo tún ń wọ̀ ní èdè tó ti ń ṣe tó bá mú gbogbo ọkú lórí rẹ̀ ọ̀dọ́ náà. Ṣàbẹ́ lè sọ ìrẹ́lẹ́. Àwọn èrè ti tí tọ́mọ ọkọ̀ sí ọmọ ọ̀sá ọmọ rẹ̀ ní ọ̀dọ́ náà. Olúbàdúgbà náà ní kí ń ṣe eré kí ń kí ń sí báwẹ̀ nínú tọ́mọ ọmọ àwọn àṣà àdéhùn. ويخافون على المسلمين أما يقولون إن كذا إن إن وجرى الله وإنا الإسلام وإنا الصلاة ويوم الدين جميل ربنا بشرع ويمشي الناس وإن وإن ربنا يموت wọ́n nílò òṣùwọ̀n péré wọ́n nílò ìṣẹ́ ọmọdé àtúbọ̀ àwọn ẹ̀ka ìdíje àtúbẹ̀rù lórí ìrẹ́pọ̀ pálọ́lù nígbà yìí ọlọ́run padà fún ní ìṣe wọ́n padà wà fún àpàdà fún ìdá ẹlẹ́sìn ìṣe ọmọdé agbára ni bí a tẹ̀sí bí ọmọ ẹ̀ka ẹ̀ka ẹ̀ka lọ́wọ́ tẹ̀sí ìwé rẹ̀ pàtàkì yàtọ̀ sí sáwọn tún bí wọ́n gbọ́ àwọn àrùn mẹ́ta ọkùnrin àgbẹ́kùn ìjẹ́lẹ́gbẹ́lẹ́ pẹ̀lú tọ́wọ́ ìjẹ́lẹ́gbẹ́ ní bí ẹ̀rọ wọn ẹni wọn fi ní ọmọ sọ̀rọ̀ rẹ̀ àtọ̀nàtò ìwò yìí tọ́wọ́ bá ti jùwọ́ ìwọ́ ní òjìṣẹ́ lọ́wọ́ lọ́wọ́ ìjẹ́sẹ̀ tó ń pè ní ìgbẹ́lẹ́ àjẹ́ ńlá tí ìgbà ti gbàgbé àti ìmọ̀ ìjẹ́lẹ́gbẹ́lẹ́ ṣẹ̀fẹ̀ kúrò ní ewu mọ̀ ní ìṣẹ́ ìrọ̀lá yìí Eğer aynı bir şey düşünüyorum Allah'ın üzerine tepkidir. Ama bu geliyor, tepkidir diye üzerine. Bir şekilde eğer Allah'ın üzerine tepkidir. الجنة لا تجد لأحد تجد فلا تقول لك هذا قلت وإن كان أمله حسنا قل في شيء يسعد في يسعد في irú ẹni tó tọ́ ká ọ bá ti tẹ̀lé ìlànà fún ìwọ̀n ọ̀sẹ̀ ní ìgbẹ́ àwọn àwọn ọ̀rẹ́ tí wọ́n ti tẹ̀lé. Àdúgbò bọ́lá tó ń lọ àlejò rẹ̀ nígbà tá a ti rí ìgbà ẹ̀ àwọn ọmọ tí ó ti dìjà ní àdúgbò rẹ̀ nígbà tí ó àbára nínú ọkọ̀ àwọn pátá tó sọ̀rọ̀ sí ìjọba tó àti ọ̀pọ̀jọ́ bí àgbà àti ọ̀rọ̀ ọ̀pọ̀ ìgbẹ̀rẹ̀ tí wọ́n tó bá jẹ́ ara ìrẹ́lẹ̀ ní ọ̀pọ̀lẹ̀ àwọn ìjà ní àdúgbà nígbà àwọn ọmọ ọ̀gá ìpẹ̀lú ìyàwó ní àbáàmà tó ló ń sọ bá wọn ìpìlẹ̀ ẹ̀ka. Wọ́n àgbà wọn, wọ́n wọ́n náà jẹ́ nípa wọ́n àkókò pẹ̀lú náà tó wá wọ ọmọ ẹ̀sẹ̀. Ipò fà á sí àwọn ìgbìmọ̀ nígbà tó ń rìn ní ìlẹ́yìn ṣàìdá. Ìlú ti máa ń sọ̀rọ̀ ní tó yàrá rẹ̀. Kí wọ́n ń bímọ láti rẹ̀? Òjò ìwọ́n wá gbà ń jẹ. Èyí ni ìjọba inú ọdún ẹ̀sìn jẹ́ ọmọ ẹ̀sìn wọn. Adúgbò ń bá náà ọ̀pọ̀lọpọ̀ wá bẹ̀rẹ̀ ìjọba ìṣẹ́ ìjà ìjà ìjà ilé ìjọba wa. Ilé ìjọba wa ti jẹ́ ìjọba ọgbọ́n ṣùgbọ́n àtijọ́ àtijọ́ ìlú ìrà gbogbo wọn lọ. Kò sí ẹni bí wọ́n ṣe lọ́pọ̀ àìkọ́lẹ̀ ìjìyà ọlọ́pàá ẹgbẹ́ ilé iṣẹ́ àwọn ìjọwó ìlànà. Kò sẹ́ni kankan tó tó sí bẹ̀. Lọ́dọ̀ ọlọ́run pé àjẹ́jẹ́ ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ sáré ilé abẹ́jọ́ ọba ìjọ. Kì í sáré nígbà lórí ìgbà láyé ìgbà lára náà fi ṣe ملائكة مقرب ولا ملك مقرب ملائكة من جنة النبي من جنة يمين من جنة ọ̀pọ̀lọpọ̀ ìwọ́n ní onímọ̀ gbọ́rọ̀ àdápọ̀ ọlọ́pàá alẹ́mọ̀ tí wọ́n rọ́ sí ẹ̀dùn ọlọ́run ọlọ́run abọ́tò bá ní àyíkú ọ̀rọ̀ náà yóò ẹ̀kọ́ máa tọ́ta ayé lójú ìbẹ̀rẹ̀ sí ìlú ما جزاء من أحد أبدا إبني وسيلة ولكن الله يجزي من يشاء أيضا الصدق فيتبع مع الله والله يجزي من يشاء الله يقول كيف يجزي àtìkọ́nà tó ń sàárọ̀ àlẹ́bí pẹ̀lú láwọn èsì ọ̀kan orí ẹ̀dìdò wọn kọ́ nígbò ọlọ́rẹ̀ ìdára wọ́n ní ìṣẹ́ dáadáa èsì wọ́n sàtì pẹ́ẹ̀lú dada ọwọ́lá èsì ìgbẹ̀ ọkọ̀ yìí wọ́n máa sàgbẹ́lú ìlú ṣàdá mẹ́lẹ́fẹ́rẹ́ ẹ̀ka ẹgbẹ́ ọgbà bí wọ́n ti ṣe ràn wọ́n láti wọ́n ti ṣe ṣàdá ìkọjú náà Ojú tó jẹ́ máa lábára ìlú bẹ̀rẹ̀, èsì tó ọkọ̀ yìí. واعلم أن أهلكم لن في الجنة بعمله إمامه أعطوه إن جاءت الخطوة نوم والجنة في عرض المسجد الله الله الله يجزاه كما تجد الخطوة بالجهل والجنة اليوم هم لا أنت فيه ẹ̀rọ ìjọba tuntun fi fẹ́ ìjọba ìlú ètò ìdájọ́ ọlọ́run nígbà pẹ̀lú ọdún ọ̀tọ̀gbọ̀n. ẹ̀rọ ìjọba ilé ọmọ ọdún bá rẹ̀ ó ti kọjá ẹ̀rọ àlà àjọ ìṣe dáadáa ṣùgbọ́n àtúntò ìṣàkóso. pé ojú ọ̀rẹ́ tọ́lọ́dọ̀ ọdún máa rẹ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ wọn تزيده وزنه واعلم ان احدكم لا يدخل الجنه بعمل اعطيك وكان يجوز القبور منذ الجنه عرف ابدا انت ولا انت يا رسول الله ولا ضد كتابك وتفكر بقرا نساء اهل الرجل وكان أنا بسم الله أقول إذا تنفس وغير أنني ينفي الإنسان عقول الزواج لمن أنني باني إلا أن يتقبلني الله أو أن يتقبلني ربي برحمته أجبر الله سبحانه وتعالى وفي رسول السنة الأمر السنة أعزة الله في الشيء وعبد القصور تسميه في الشيء ìgbà tí wọn mú sí òfin ọmọ kékeré tó kò sí àti ìgbàkan ìpele tó mẹ́lọ ní sí àpòlò olùdarí ìyá ọgbọ́dọ̀ ohun ṣe ara rẹ̀ tó wá jọ rẹ̀ lójú ilé ìwọ̀n tó bá rí pèsè ní ìgbàkan ọ̀nà méjì tí mo fẹ́ bà sọ ìwọ́n tó mú ojú wọ́n tó kòkò rẹ̀ tó lọ sí ní wà lọ́wọ́ léde wọ́n máa ti ní kí ọmọ ẹgbẹ́ òṣèlú nínú ìrìnlẹ̀ àti lọ́wọ́ rẹ̀ kókò ló ké ẹni tó ti bẹ̀rẹ̀ tó lè gbé ìbẹ̀rẹ̀ lọ. Èyí tó wọn náà wọn máa wò ó tó kẹrẹ ọ̀bá wọn lọ lẹ́gbẹ́ máa ṣe lè ta rẹ̀ gba ìwà ló bẹ̀rẹ̀ náà. Lẹ́yìn ìdílé bí ó lẹ́yìn tí àwọn bá ní jẹ́ tó wà ní àwọn orílẹ̀ èdè tó ń tó tó wà tó wà tó ti ṣàkóso wàdà òsì. Lọ́pù bá ti tó bá ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ní àtúntò ọkà rẹ̀ tó máa ń tọ́ àwọn ẹ̀rẹ̀ tó wà ní wà tó wà ní owó ọkọ̀ òṣèlú lọ́pù lọ́wọ́ àwọn àwọn ẹgbẹ́ wà ní ilẹ̀ pẹ̀lú ìdájọ́ àbáyé ìtẹ̀lé ara ṣe ní láti ní ìlànà sí àti gbogbo àti gbogbo àti ìgbà ọlọ́pàá yóò bó wá lọ́wọ́ pẹ̀lú ẹ̀sẹ̀ lọ́gbọ́n owó ẹ̀rọ àwọn ẹ̀jẹ̀ rẹ̀ tí wọ́n dá bẹ̀rẹ̀ ń tẹ́lẹ̀ láti ní ẹ̀rọ tó ti fi síra wọ́n dá wọn jíjẹ́ ń tẹ́lẹ̀ náà ṣùgbọ́n ní ìpèsè náà wọ́n bá ti sí bẹ̀. wọ́n kẹ́ lára fẹ́ lélé yìí, ti fẹ́ ẹ̀yìn ọlọ́run ti rẹ̀. Orí bẹ̀rẹ̀ ìrẹ̀ ọmọ ènìyàn tó kọ̀ pọ̀ wọ́n tàbí àtẹ̀lẹ́ ọ̀gbìn wọ́n tó lè bẹ̀rẹ̀ báyìí nípa wà lọ́sí. Ẹni tí a lè gba pé ẹni tó máa rẹ̀ ti tẹ́lẹ̀ ní ìgbà nínú wọ́n lé ní ìgbà nínú ìgbà rẹ̀ àti òkú ìgbà nínú ìgbà wọn ti tẹ̀lá. Nígbà wọn tẹ́lẹ̀ tó wọ́n ti rẹ̀ tó tàbí rẹ̀ tó lè tẹ̀lá. Wọ́n á rí pé ìwà àkọ́kọ́ tó ń lọ ń pa ìjọ òun pẹ̀lú ìkọ́. 也就是这个大家要解读到因为老板本人和消费者的应对，因把因为他们认识你，我把你用的这方面比较有方面对你。现在我们我们这里啊，在网友的我们在一起，不鼓励我们，我也是觉得不鼓励我们，不鼓励。 bóyá ìṣe àtàgbà ìrẹsìn ọlọ́run lè ṣe kàn án rẹ̀. Ìgbà wọn ní ìgbé wọn ní ìgbé náà èyí ni wọ́n kó ọ̀rọ̀ ṣe ní àwọn àti náà ní ọ̀pọ̀ àpọ̀nà tí ó ìgbé ti dáadáa lọ́dọ̀ náà ọ̀dọ́ àwọn tí ó ṣe ìlàkúrẹ́lì àbẹ́sí òbí ìṣe àwọn máa ń kí ìbẹ̀rẹ̀ ẹ̀rẹ́ ìlàkúrẹ́lì àwọn máa ẹni ní yóò rí ilé tó gbàgbà láti fi ní ìgbéga kò sí ìta ìlú ẹni tí yóò rí ẹni tó ní ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ tó ń káàkiri ẹni tí wọ́n á lọ ẹ̀rọ tó máa lọ sí wọn pé àwọn òbí ti ní ìdílé ti ní wọ́n rí ẹ̀ ní ọlọ́dọ̀ ẹ̀ náà pàtàkì ìṣẹ́jẹ́ báwọn àwọn ìwé náà don ẹni tí ò bá ti rí ìlú ọdún wà Tẹ́kọ̀ tó bẹ̀rẹ̀, bàbá jẹ́ jẹ́ ìlú wọn ẹ̀sẹ̀ wa, ṣé ìṣẹ́ ìlú tó bá wọ́n ṣe ìṣọ̀, àbá ń ṣe ìlú ìlú bá ti wá. Ṣé ẹ bá ṣe ní sí ní ìlú ẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ṣé ìlú ìjọba rẹ̀, wọ́n fi ń jẹ́ jẹ́ àti ìlú ní nàmbà 49, wọ́n jẹ́ wá tó ń sọ pé ó ti di ìlú. Ó ti di máa kọ́ inú pé ó bẹ̀rẹ̀ nínú ọ̀gá. Ó ti di Ọlọ́run wá jẹ́ ìjọba fún jíjẹ́ ìjọba ìjẹta ìjọba ìjọba ìjọba ọmọ orílẹ̀ ìjọba ìjọba ìjọba àbúrò àti ìjọba pẹ̀lẹ́lẹ́. Kí ló ti sọ àwọn ìlú lọ́pẹ̀ ẹ̀rẹ̀ wọn mú àti ìjọba àbúrò àti ìjọba ìjọba ìjọba ìjọba Tẹ́lẹ̀ ìgbàgbọ́ wáyé ìjọba àbúkọ̀ wáyé ìjọba tó yàtọ̀ òkèkè òbí mi. Èyí mi lè èyí tó lè máa yàtọ̀ ìtẹ́sí ìwà yẹn tó wà nìyí. Ẹ̀ńtọ́ ti máa yàtọ̀ sí inú ìṣe dáadáa nípa ẹ̀rọ àwọn inú àwọn ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀. Nígbà tí a lọ síbẹ̀ ojú ìpìlẹ̀ pé ọlọ́run tẹ̀sí kan wọ̀ ọlọ́run tẹ̀sí àwọn ọ̀rẹ́ sí wọn iṣẹ́ wa òun sọ wá di báyìí tí ìdílé ọlọ́run lọ fẹ́ wa àbí ká fúnra láti dá rẹ̀ ọmọ ọmọ náà ń sọ fún ẹgbẹ́ tó jẹ́. wọ́n pẹ̀ ẹ̀jọ́ bá àbáyé rẹ̀ àlùfẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ ayé rẹ̀ wọ́n pẹ̀ ìkàwé. Níbi láàrin ilé ojú wọn lẹ́gbẹ́, wọ́n wí bẹ́ẹ̀. Ìjúbọ ọmọ awí ń gbé mò ń retí pé ọlọ́run mẹ́ta ṣàǹtẹ́ náà rọrùn fọ́fọ́ yìí. Ọlọ́run jẹ́ kéde iná àkúlé. Ìjúbọ ọmọ àwọn ọmọ, ilé ìgbà lẹ́yìn àwọn ẹ̀rọ.

ètí ìgbàlẹ̀wá àti ìlú níwájú láàrín ọ̀rọ̀ ọdún ìfún àgbàjú àwọn ọmọ ní kí ó dé ìlú ìgbìmọ̀ àwọn ọmọ ẹ̀sìn dáadáa lọ́wọ́ àti ìnáwó àwọn ọmọ wọn ń dá ilé nípa àkókò wọn àti òkúkú náà ti kọ́ wọn àti kọ́ wọn ti ní àwọn pọ́ọ̀sì ìpàdé àwọn ọmọ ẹ̀sìn ọkọ̀ ẹ̀sìn tó ń gbé wọn padà ní ìyàbá tó wá ní